iye òjò kù wọ́n ní arákùnrin sọ pé ní ìyá òun ni ọjọ́ ẹnìkan tó pé ní máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àfa babaláwo jáde wọn sì ní pé ní wọ́n fún un ní oògùn ní ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń gbé wọn ti ń tọ́jú òkú pamọ́ síwájú kó tó sin wọ́n wà fún un ní oògùn yóò wá tì bọ ẹnu òkú yóò ràn pa wọ́n ní mùsùlùmí sì níyàwó gbogbo àtọ́ lọ sí hajj ìyá òun máa ń kọ́ pé òun ò fojú rí kàbá gangan fúnra rẹ̀ tí kọ́lá tó ti fẹ́ fọ́ọ̀mù kan pé ọwọ́ rẹ̀ ni ó lòun fojú rí òun kàn fọwọ́ kàn ní so wá ní nígbà tí ìyá ìwà padà wà kú tí àwọn gbòkú rẹ̀ débi táwọn ti fẹ́ sí báwọn ti ń gbé sínú ilẹ̀ ní òkú jáde padà sí orí ìyẹ̀pẹ̀ àwọn tí wọ́n sàtẹ̀lé wọn gbà wọn ni pé kíní yìí àwọn tó gbẹ́lẹ̀ síwájú tó ń ṣe wọ́n ló pa òun ti pẹ̀lú òkú nù ìwúrí tẹ́bà ẹni ó ní bí òun ṣe rí arákùnrin kan lọ́ba yẹn sọ́nà bá ní pé kó òun fi oúnjẹ òun sì gbọ́dọ̀ wọ̀nyẹn kó wọn mọ̀ lọ ọwá níbi tóun ti ń lọ ni òun wá ògbà ah, kí ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tóun wọ̀nyẹn rẹ̀ òun kàn rí ti iná kan tó ṣiṣẹ́ yọ tó bóyá ọmọlẹ̀ ni ó ní ìsìsì náà ẹ wá mú ní ojú pé òun wá fẹ́ béèrè yìí pé ṣé kìí ṣe pé ní ìyà tí ìyá òun tọ́ sí ó ti ń ra òun nítorí pé ní gbogbo ojú òun iná ti jó ojú òun báyìí tí òun ò rí nǹkankan rí ó ní ọwá ní kí ni tó ń lè ṣe tó yẹ pé ní aburú tọ́sẹ̀rẹ̀ kò fi ní jẹ́ ti ti orí tó alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam kò sí tàbí ṣùgbọ́n يا na suna النبي محمد صلى الله عليه وآله وسلم sise ṣíṣe onáàní wárí eléyìí tó ṣe pẹ́rù kì í báyàn pé kẹlòmí ọ̀káyàn mórí ẹ̀ ìwà bú iṣẹ́ bú onáàní wà rádaràda èyí tí ọmọ ṣe hílàhílo nínú ẹ̀mí èèyàn tí ò ní wúyàn pé kẹlòmí mórí ẹ̀ ẹni tí ń ṣe dáadáa ẹni tí ń sa ìdákọ̀ pamọ́ sí i ntí mọ́mì rẹ̀ ṣe tí wọ́n fi kú tó bá pò tọ́ba ni iṣẹ́ ẹbú ni iṣẹ́ téèyàn fi ń dẹ́ṣẹ̀ ńlá níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni àwọn kan sóògùn òfò nǹkan èròjà oògùn wọn wọn á ní ẹnu ẹnu òkú ni wọn máa sín sí wọn á ní agbódegbà wọn wọn bá ṣiṣẹ́ wọn tí nǹkan yẹn ò fi jẹ́ sísin sẹ́nu òkú látàrí pé ibi tí wọ́n máa gbókù pamọ́ sí ni wọ́n ti ń ṣiṣẹ́ kò tiẹ̀ bẹ̀rù ọlọ́ ìwọ náà rántí pé n tó kan àwọn eléyìí yóò padà kàn wọ́n náà níjọ́ kan láti kú ṣùgbọ́n ikú ojú agbára wa lọ ni àwọn ti kú tí wọ́n ti nílé ayé ń bí ó kú lọ́la gbé ní alùkìyàmà àti tí ó ṣẹlẹ̀ sí wọn nù sàárì. wọ́n wá ń bá àwọn aláìlórí lọ́wọ́ kan rí ogun bẹnu tiwọn ẹ̀ẹ́n tí irun a ṣẹlẹ̀ sí ń bá wa ṣẹlẹ̀ sí kí lọ yani lẹ́nu bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ó máa ń ṣẹlẹ̀ pé àwọn èèyàn míì láti ìgbà tí wọ́n bá ti kú ni wọ́n tún máa jóná wọ́n jóná wọjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù ọlọ́run ti síwájú fún wa nírò nípa irú àwọn eléyìí nípa fìràhùnà àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ní anáàrò yọ غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب iná ni wọ́n máa fi jó wọn ní àfẹ̀mọ́júmọ́ àti ìrọ̀wọ́ ní gbogbo ojoojúmọ́ tó bá adijọ́ ọ̀gbẹ́ni alqiyama lólu ẹlẹ́dàá wa sọ pé ẹ mú Fir'auna àtàwọn èèyàn rẹ̀ ẹ kó wọn wọnú ìyà tó le koko àti pé iná títí ń jó wọn ń jó wọn lájò ó lẹ̀ déjọ́ gbẹ̀ndàlùkìyàmà ni torí rẹ̀ ẹnìkan náà iná ti ń jó láti ayé nígbà tí wọ́n gbé sínú sàárè kó tó di ọ̀la gbẹ̀ndàlùkìyàmà kò yanilẹ́nu torí rẹ̀ eléyìí jẹ́ sampo bí bojú wẹ̀yìn tó bojú wẹ̀yìn tó tún lọ gbọ́ pé ẹnìkan tó yọ sí ọ ó ní kí o fìyà rẹ lẹ́ńbẹ̀ máa lọ mọ́ wẹ̀yìn hmm ó jẹ́ pé ìfẹ́ fi àpèjúwe lélẹ̀ iná ló mú ọ bójú wẹ̀yìn bó tilẹ̀ jẹ́ pọ́ gba kí ojú rẹ̀ wù ìwọ náà fi lè máa sọ fáwọn olórí ibú tí bá ṣiṣẹ́ ibú àtúbọ̀tán wọn ò ní dáa inú pàtùbọ̀tán ọ̀dà ikú burúkú ni ìyá rẹ̀ kú inú pàtùbọ̀tán ọ̀dà ẹ̀wọ̀n tó tún ṣẹlẹ̀ sí lẹ́yìn ikú rẹ̀ kí á la àmà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sí kí la àmà tí ó ṣẹlẹ̀ sí tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù torí àwọn ẹni láàbí ẹni bú àwọn náà mọ̀ pé sẹ́ bú làwọn ń sọ ẹni tó pè wọ́n lẹ́yìn abú tí ó di wàhálà ni wọ́n ń retí náà kí wọ́n á lẹ lè ṣe sábúrú yẹn òfin ní máa rí kò sábúrú kan tí ó ṣẹlẹ̀ ṣe ṣé wọ́n jẹ gbìn tó fi kú gbìn jẹ́ ọmọ lórí pójú rẹ̀ wì bí ọba gba pé kẹ́ ẹ lè ṣètọ́jú rẹ̀ lọ́sípítù ẹ máa fi para fi pajú inṣàlá ìwọ̀nba tó bá kú ńbẹ ọlọ́wọ̀n bẹ́ẹ̀ lẹ́dàá yóò ṣe yókù fúnfún yẹn. ìdákùnlá ẹlẹ́wọ̀n.

ọ̀yẹ́ pé à ń gbé ní babaláwa ń fi wá nígbà tí mò ń tó bá ń fẹ́ fẹ́ náà ó gba ní sọ ara. sí wọn. Mhm. àkọ́kọ́ irú wọn náà yẹ kó ṣe imam nítorí pé páàgùn páàgùn gbogbo olú ni ó gbogbo olú ni ó tù so ẹ̀sìn páàgùn kàkà wọ́n yà fi ṣàwàdànù ni irú wọn àdáwò tó bá wọn lọ́pọ̀lọpọ̀ àyè ńlẹ̀ yorùbá nù àwọn ka àṣìlè máàmù yìí wọ́n kà kún oyè ìdílé eléyìí tó ṣe pé tí wọn ò bá jẹ́ kó wọn jẹ ẹni tí ó yà kù ní òkú ẹni téèyàn fi ṣe imam aṣíwájú fáwọn èèyàn nídìí kásẹ̀sì tó fẹ́ síwájú wọn dọ́dọ̀ lọ yọ wá jẹ pé páàgùn lẹ fi wájú àdó ń bẹ́ ń kùn ó ń de ń bẹ́ ń dì àwísí àfọ̀sẹ́tọ̀ ẹlẹ́nu wèrè òun náà ni wọ́n wá síwájú yín máa ṣe sọ̀láàtì la hawla wala quwwata illa billah ó yẹ káwọn èèyàn ti lajú ju gbogbo eléyìí lọ ó yẹ kán ti lajú ju gbogbo eléyìí lọ ẹnitẹ́ bá ti mọ̀ nípa àgùn báwọn ẹ gbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ ẹ gbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ rárá ògèdè alágbárí rọ́ lọ́pọ̀lọpọ̀ ó lè máa tẹ̀yìn jẹ pé mùsùlùmí gidi lòun ìgbà ni ó sọ àpèjúwe bó ti ṣe rí lódodo torí ẹ ẹni tẹ́ ẹ bá ti mọ̀ báwọn nípa àgùn ẹ má tò lẹ́yìn rẹ̀ ilé ọlọ́run bá fẹ̀ mọ́ṣáláṣí sì pọ̀ ẹ rí i pé ní ìlú kan ní ìsìn kìí ṣe mọ́ṣáláṣí júmọ̀ kan lọ́wọ́ à ń bẹ̀ mọ́ nílùú kan ní ìsìn àyè tẹ́ ti lè ṣe sọ̀láàtì ó póríṣiríṣi kódà Ànábì sallallahu alaihi wa sallam ó tún fi hàn wá nínú àdìsí kan pé kò ṣẹ̀dìgbà bá tó rí mọ́ṣáláṣí ká tó ṣe sọ̀láàtì ó ní aynama adrakta rajulan fathamma masjiduhu ibikíbi tí sọláàtì bá ti bẹ́ nìkan nínú àlùmọ́ mi mọ́ṣáláṣí tí ẹnu máa sin lọ́n lọ ilé ìjẹ́ bó ti ṣe jẹ́ ọlọ́run kọ́ bá wa yí gbogbo ẹ̀ padà sí dáadáa. Hello. wàyé kò sọ́jú ọ̀rọ̀ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ká ní ẹnìkan wà orúkọ rẹ̀ ó fi níyàwó ní so wọ́n bá lọ sí àìsí wọ́n dábò fún ẹ̀lú ní owó nípa so eh, ọwọ́ ní òun náà tó wá pé ẹ̀sẹ̀ ní fún olùkọ́ lówó lórí nípa pẹ̀lú àwọn ọmọdé ti ní ilé ìyàwó nípa ọ̀bà fẹ́ mọ́ kẹ́kọ̀ọ́ lẹ́kẹ̀ àti lẹ́lẹ́lẹ́lẹ́ fún ọ̀bà fẹ́ fún ọ̀bà fún wa lọ sọ̀tẹ̀ fún òun. ẹ̀jẹ̀ kẹ́lọ́ mọ̀ béèrè wọ́n ti béèrè rí. wọ́n ti béèrè rí béèrè rí eh, zero eight zero eight six zero one six five four one òun ni nọ́mbà tí olùjà ibi fún àwa tí a ń bẹ ní ilẹ̀ nàìjíríà wa zero eight zero eight six zero one six five four one òun ni nọ́mbà tí olùjà bí bákan náà àwọn tí wọ́n bẹ ní ìlú òkèrè ibi tí wọ́n wọ́n pè sí ó ní plus two three four nine one five nine eight seven one six four six lẹ́ẹ̀kan sí plus two three four nine one five nine eight seven one six four six àwọn nọ́mbà tí olùgbà ibi tí a fi mọ̀ gba ìpè wa wọlé nù oníbèrè sọ yí pé ẹ̀rápù tí òbí tí ó bá sọ fún ọmọ rẹ̀ yí pé bóyá torí pọ́mọ sí nǹkan tí ó bí nínú àwọn aṣọ wọn pé ní ní tó ṣeun ọmọ ẹ̀ fún un tí ọmọ wa fura yí pé ní àà ah, òbí ti bínú ṣé èpè ọmọ gbọ́dọ̀ máa bẹ̀rù pé èpè wọ́n fẹ̀lẹ́ lórí nàbí kí ni tó lè ṣe tí ó fi lè rí èpè kúrò lórí ara rẹ̀. ẹ̀ ń gbà bá ti ṣépè fọmọ látàrí pé ọmọ náà wà nípò ẹni tí pè yẹn yẹ kó ṣẹ lórí ẹ̀ lọ́rọ̀ náà ti ṣe àìdá sóbì ọ̀hún kò sí ṣíṣe kò sáìṣe ju pé kó lọ wá foríjìn lọ́dọ̀ òbí rẹ̀ lọ kó sì ṣe dáadáa dípò àìdá tó ṣe yẹn kí òbí ó fi lè bá a yọ́nú sí ẹni tí wọ́n fi ṣépè fún kan fi ṣàdúrà fún eléyìí ọkà ìpè kú lórí ẹ̀ dáadáa ló kù tí ó ṣẹlẹ̀ sí. zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one nọ́mbà tí olùjá ibi nù àwọn tí wọ́n wà ní ìlú òkèrè plus two three four nine one five nine eight seven one six four six plus two three four nine one five nine eight seven one six four six àwọn nọ́mbà tí olùjá ibi hello. Yeah, okay. zero eight zero eight six zero one six five four one. hello. hello kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́. kí ni ìbéèrè yín. ẹ sọ̀rọ̀ sókè. nínú ọkọ̀ àti àwọn tí wọ́n bá wà nínú lè kí ni ìṣòro tó lè pàtóyá wọn lè ti báyìí ẹ̀yìn ẹ̀sùn tó bá ṣẹlẹ̀. kí ni tó ṣẹlẹ̀ láàrin ọdọ́ ẹgbẹ́ fi di pàtì? hello Wàlékún sọ́lá ti lọ́wọ́ kí ló kọ́ ìmọ̀dẹ̀ tí ń pè ó? Kọ́dé láti ẹ̀rẹ̀ bí ẹni tó ti sí àmọ́ tí wọ́n sùn lẹ́yìn tó wọ́n sùn yẹn ó wá ní lálàá ọ̀dọ́ wá lálàá tàbí kí ó rí pé ìyàn ọkùnrin tó wá lókè ní bẹ́ẹ̀ ṣé ó ní ṣàbẹ̀ ẹni àbí yóò dá ọ̀. alhamdulilayi ẹni tí wọ́n ti sùn yàn tó yẹ pé ó wá sùn lọ́sàn-án látàrí kó sùn lọ́sàn-án ló wá fi wá lálàá ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin jíjí tí ó jì lọ́wọ́ abá tí àtọ̀ ti jáde lára òun kò sí nǹkan kan tó ṣe sùyàmù rẹ̀ lópin ìgbà tí ìbá ti ṣe pé òun ló ṣàfọwọ́fà ìgbà yẹ pé ó ń wòwò kú wò àbá ń fọwọ́ kan tí ọ̀yẹ́ kọ́ fọwọ́ kàn nígbà tí ń ṣe sùyàmù ìní àtọ̀ yẹn fi jáde ọwọ́ pọ̀ kan sùn lọ lálàá kò sí nǹkan kan tó ṣe sùyàmù rẹ̀ tó ti jí wàá wẹ̀wẹ̀ jánábà wàá sì máa bá sùyàmù rẹ lọ. oníbèrè àkọ́kọ́ látẹ́jìgbò tó ní kí ló lè ṣẹlẹ̀ ọkọ àtìyàwó tí wọ́n fi tuka ní tó bá ṣẹlẹ̀ láàrin àtìyàwó tiyín lẹ́sọ̀ọ́ torí pé ntẹ́yìn ń béèrè ọ gba ìdánilẹ́kọ̀ọ́ wákàtí tó pọ̀ sòkè sì ìdánilẹ́kọ̀ọ́ làwọn ń ṣe nísìn ntí yẹ yín ni ìjọ́kùn lọ ṣàrẹ̀ hello hello wàlékún sọ́gbà ẹbá gbóòsókè kí ló kọ́ ní mọ̀lẹ̀ tí ń pè láti kí ni bèèrè yín ẹbá gbóòsókè díẹ̀ ṣọ́látù ìfájú bí bá ò bọ́lẹ́tì sí gbígbérùn mọ́ mọ́ ní bọ́lẹ́tì fẹ́ ti ṣọ́látù ìfájú tí ò fi gbérùn ok bọ́lẹ́wà ti ṣe bọ́lẹ́tì ṣe tẹ́ máa ń ṣe ṣọ́látù wọ́n níbo ní tẹ́ bá ṣe ṣọ́látù níbo lẹ́tì ṣe ṣọ́látù ìfájú níbo lọ́tí máa ṣe ó hmm. tẹ́ bá sáláwàtà ń gbìṣọ́ láti Okay. Okay, ọya. Ada. Bọ́ọ̀lọ́ sí ní. Wọ́n láwọn kan sọ pé ní ọ̀dá, àwọn kan sọ pé ní ọ̀dá. Nígbà ọ̀. Nígbà tó bá sálámọ̀tì. Alhamdulillah. Anábì sallallahu alaihi wa sallam, ọlọ́run láti wá sálàyé ẹ̀sìn gbogbo nǹkan tí ó ṣe ṣe kó sókùnkùn sáwọn èèyàn níjọ ọ̀rọ̀ ẹ̀sìn kò sí kankan náà fi kú láì jẹ́ kó ti yànnà náà àlàyé rẹ̀ fún wa ó kù sọ ẹni tó gbọ́ tó tẹ̀lé pé wọ́n ṣoríire ẹni tó gbọ́ tó takò pé wọ́n dáhùn ìbéèrè níwájú ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmù lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n ti ṣàlàyé fún wa kí láà máa ké tá à máa ń ṣe sọ̀dáàtì òun náà ní káké fáátìhá ní àmọ́ tó pé àkọ́kọ́ àtẹ̀kejì ni a tún fi nǹkan kan lè bí odindi súra àbí àyọké láti inú alukur'an àyọ̀ wa gbà wá láti wá wí nǹkan míì tó yàtọ̀ sí kíkẹ́ alukur'an fati àti súra lórí àwọn sọ̀láàtì wa ẹlòmíì sí allahu akbar lórúkọ ọpọ́n bẹ̀rẹ̀ sọ̀láàtì ní bá ń ké lil fati ó dájú pọ̀ ń tanra rẹ̀ dànù ó ṣe sọ̀láàtì kankan o nítorí pé n tó ṣe àwọn èèyàn láwùjọ wa ó pọ̀ látàrí wọn gbàgbọ́ yẹ ẹ̀sìn wọ́n rò yí pé eré àti ẹ̀fẹ̀ ń lẹ̀sìn àbí ìsọkúsọ tí àwọn míì tó fẹnu sọ wọ́n rò pé ni wọ́n ń ṣàlàyé wọ́n mọ̀ pé ìsọkúsọ ni wọ́n ń wí ẹlòmíì lè jáde kó máa sọ pé lílfàtì ju fàtì àlọ́ lílfàtì gánjú àlùkùránì lọ ẹ̀wọ̀n káwọn tọ̀rí kọ̀ kò táwọn ìsọ̀ nítorí pé àwọn ọ̀kà màkún lọ títí kẹ́nìkan sọ pé nǹkan kan gan tó alukur'ani ṣe kèfèrí ni à ń bọ̀sibọ́sí kó a sọ pé nǹkan kan ju nǹkan kan ní alukur'ani lọ ọ̀rọ̀ ta ni lílfàtì ń gánà rí tó fi wá fẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ọlọ́run dípò pé yóò ju ọ̀rọ̀ ọlọ́run ọba lọ torí ẹ̀ ká jáwọ́ nínú àpàtì ọ̀yọ́ náà la sọ pé ẹ̀tàn jẹ́ngbà tí ń bọ̀ wálé ayé àárín Yorùbá ló sọ̀kalẹ̀ sí jù wọn à ní kọ́mọ̀ nípa ẹ̀sìn wọn èèyàn máa forí gbàǹdùkú àtòdó yóò fi máa sin lọ́n anabi sallallahu alayhi wa sallam tó ní la salata liman lam yaqra bi fatihatil kitab ẹni tó bá ṣe sọláàtì tí ò ka fati àmbẹ kò ní sọláàtì bóun lílì fati ṣe wá wọbẹ ó gbọ́dọ̀ dán wò a kì í wí lílì fati kankan nínú ìdúró sọláàtì ó gbọ́dọ̀ sọnù rúkú ó gbọ́dọ̀ sọnù foríkalẹ̀ ìjókòó gan tá máa ń jókòó tó ṣe pọ sí sí sálámà ta gbọ́dọ̀ ṣe àsọ̀látù fanabi wa muhammed sallallahu alayhi wa sallam níbẹ̀ àsọ̀látù ẹ̀yọ̀ kan tó lè ṣe ń bẹ̀ tí sọ̀látù rẹ̀ ó fi jẹ́ sọ̀lá ò náà ni ọ̀sọ̀látù ibrahimiya a sì dúpẹ́ fọlọ́n pé gbogbo mùsùlùmí lọ́mọ eléyìí allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid tó bá yé báwọn ajẹ́pẹ́yìn sọ̀láàtì ló kù ǹjẹ́ wàá lè máa ṣe lílfàtì lẹ́yìn sọ̀láàtì ẹ̀ gbọ́dọ̀ sí mùsùlùmí ni kẹ́yìn ọjẹ́ kì í ṣe pé kẹ́ máa tẹ̀lé lánàá ẹnìkan tó yàtọ̀ síta nàbì Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi Ka'b ibn Ujra radiyallahu anhu ó ní èyí tó fẹsẹ̀ rinlẹ̀ níbẹ̀nu sahih ó ní mo bi anabi sallallahu alayhi wa sallam léèrè wípé àmàtí máa báwo láti máa sálámà sí ọ nígbà tá a bá ṣe sọláàtì kọ́ wa báwo láti máa ṣe sọláàtì fún un ànábì sallallahu alaihi wasallam bá dákẹ́ lọ ó ní mo kábàámọ̀ pé mo ṣe béèrè ẹ̀rú bà mí káyà alukurani ọmọ lọ sọ̀kalẹ̀ pálá ìlẹ́kọ̀ọ́ kan ó ń jẹ́ báyìí báyìí ó bí ànábì ní béèrè àìlẹ́kọ̀ọ́ irú bó ṣe ṣẹlẹ̀ sí Abu Lahabi kí àyà kọ́ mọ́ sọ̀kalẹ̀ lórí òun náà nígbẹ̀yìngbẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam wá torí rẹ̀ lílfàtì ẹ̀rí kó àwọn tó ń ṣe tìjàníyà ọ̀dọ̀ wọn ló ti wá bó sì ṣe wá kò kò òdodo kọ́lọ́bádé wọn lànàbì lọ́wọ́ fún ọ̀gá àwọn lẹ́yìn ikú ànábì pẹ̀lú ẹgbẹ̀rún ọdún ó lé àá nínú sahih muslim ẹ̀yẹn lọ wò wò níbẹ̀rẹ̀ sahih muslim ìyá ńlá wa aisha radiyallahu anha ó lẹ́ni kẹ́ni tó bá sọ fún ẹ pípé nǹkan kan nínú ẹ̀sìn islam tánàbì kú láì jẹ́ kó tí ì ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn faqad a'zama al-firya ìdúró ńlá ló gbé fún ọ kí ló kù ní islam tànàbí ò tí ì ṣàlàyé tànàbí fi kú láti wá sọ pé ànábì kú tí wọ́n gbàgbé nǹkan kan wọ́n á mú alẹ́yìn ọ̀rẹ́ yìí àbá ẹ bá wá rọ̀ mí pa torí rẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá kó fi gbogbo wa mọ̀nà kó jẹ́ ká lè mójútó ẹ̀sìn wa bó ti ṣe tó àti bó ti ṣe yẹ. jazakumullahu khairan fid dunya wal akhirah zero eight zero eight zero one six five four one hello aleykum salaam tí lọ́wọ́ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́ kí ni bèèrè yìí ilé mi ní ilé iṣẹ́ kí mo ka obìnrin fi wà ní ìlú ìjọba kí ni wọ́n ka kí ni obìnrin fi ní wà ní nínú ẹ̀yà mọ̀lú náà ọ̀kẹ́ ọ̀yá ẹlẹ́kejì ẹlẹ́kejì ní pé ẹlẹ́kejì tó wà ní ìdè bẹ́ẹ̀ bí ìkó àbí bẹ́ẹ̀ ìyá àfẹ́fẹ́ wọn nígbà ẹni tí fàdúrà tó lẹ́pẹ̀ nínú ìsìlámù sí ọmọ ìṣẹ̀lẹ̀. alhamdulillah ìbéèrè tí ẹ ń ṣe tálákọ̀ọ́kọ́ yẹn <clears throat> ó ní í ṣe pẹ̀lú àdúrà tó máa ń ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà láwọn mọ́ṣáláṣí ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó náà bọ́ sábẹ́ àbúradà dáadáalẹ̀ òun náà ni bí wọ́n ti máa sọ pé rọ́bì náà jì ní wàhálì mímáyá máa lóun àwọn iná òun lápá sáàmù lọ́wọ́ dáálà mú náà gbogbo ilé àdádálẹ̀ lásán ni èyí ti ń tán ní kẹ́ máa wí lẹ́yìn sọ láti nù ẹ̀ríkì sọ láti rùn gan-an tẹ̀ ń serú rẹ̀ lẹ́yìn rẹ̀ kò dángájá gbàtẹ́ fi ṣe sọ láti fi sálámà sọ láti ń kọ̀ dángájá àníká wá máa ń pẹ́ ẹ̀sìn gbogbo àwùjọ kọ̀ọ̀kan kẹ́ wólùmọ̀ gidi tí ó máa ṣàlàyé ẹ̀sìn fún yín bá ń kọ́ yín kẹ́ máa ṣàgídí àṣìṣe tán bá lẹ́yìn sẹ́ pátì dáadáa tán ní ọ̀yẹ́kẹ́ máa ṣe ká mójútó kọ́lọ́mọ̀ ọba ẹlẹ́dàá kó gbà fún wa ó láwọn àdúrà tánàbí ní ká máa ṣe àti àwọn gbólóyìn rántí lẹ́yìn ìgbà tá a bá sálámà ó ní ká mójútó kìí ṣe ìtọ́ba jẹ́ tàdádálẹ̀ òdí tó sì fi máa ládàádálẹ̀ ó pọ̀ ó náà ní pé ó rí i pé ti ń yàtọ̀ sí ti mi kálukọ́ sọ pé ṣebí lè máàmù tí wa fi lé wa so àdádálẹ̀ gbogbo eléyìí wọ́n ní káwọn bá wà ní àpéjọ wọ́n máa ń sábà sọ fáwọn pé tí bá ń tijú ọlọ́run kó dìde àdádálẹ̀ náà gbogbo ẹ̀ kò ní ìtumọ̀ torí pé eléyìí ìpalẹ̀mọ́ láti gbowó lọ́wọ́ yín ẹ̀hẹ́n tí wọ́n bá ti wí ẹ rí i pé ẹ̀yin tẹ̀ ń tijú ọlọ́run tẹ̀ dìde o ẹ tijú ọlọ́run ẹ yọ̀wó so gbogbo eléyìí àdádálẹ̀ lásán ni kò sínú ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run fẹ̀ ju gbogbo àwọn dírámà yẹn lọ eléyìí jẹ́ bó ṣe jẹ́. ẹ̀rọ ayélujára yẹn kí ni ìbéèrè yín. ìbéèrè mi ń so alhamdulillah àwọn abẹ́rẹ́ tí a ṣe láàárọ̀ gbogbo ẹni ṣe pẹ̀lú àdáda alẹ́ náà ni anabi sallallahu alayhi wa sallam man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣe nǹkan kan tí ìsà alápá láti kọ́ máa ṣe irú ẹ̀ á dà padà fún kí ló ń ṣe ẹ̀yin tẹ̀yin ò lè dábẹ́ lọ kí ló ṣe yín tẹ̀yin ò lè rawọ́ ṣẹ̀bẹ̀ sí Allah nítorí pé nínú tí máa jáde ọgbà ni pé ẹni tí nǹkan ṣe nǹkan máa ra wọ́ra ṣẹ̀bẹ̀ kó sì tẹpẹlẹ máa kọ́ran nu ma ìwọ ni ó sùn kò ní sọ́lọ̀ ńbẹ́nu sábàbí tádù àfi máa gbà a sì máa ń pé tẹ́yìn bá ń hùn yàn nǹkan kan sí tó lè hàn yàn yàn bíi kan níyàn wọ́n lẹ́ni tá a fún lówó bá ní sunkún kọ́ máa kú ẹkún rẹ̀ ò lè lóòrìn bí ẹni tí ń sunkún pọ́ mọ̀ ń kú torí ẹja kíyèsára lábẹ́ òfin ọlọ́run kò sí tó burú ká sọ fún ẹrú ọlọ́run kan tá a mọ̀ pé ń tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé tá nàbì sallallahu alaihi wa alihi wasallam kí ẹ má gbàgbé wa nínú àdúrà yín àmọ́ ẹ má bọ̀ wá lé wa bá a ṣe gẹ́gẹ́ bí contract lẹ́yìn sara sunna nàbì Muhammad sallallahu alaihi wa alihi wasallam. hello hello kí ló kọ́ ìmọ̀lẹ̀ ń pè ọ́. lẹ́ẹ̀kan. Ah, ẹ̀mí bèèrè ẹ̀mí bèèrè ẹ̀lọ́ wàlékún sọ́lá ìlàwà kí ló báyí wọ̀lẹ̀ títò kí ni bèèrè yìí gbọ́nsọ̀kì ẹgbọ́n sókè díẹ̀ Mọ́ọ̀tù tó jẹ́ mọ́ọ̀tù ìjọba àti alhamdulillah ibi tá à ń gbé mọ́sálásí àwọn ahlu sunnati wal jama'a ó jìnnà síbẹ̀ ṣùgbọ́n àwọn mọ́sálásí mi kí èso alùsùnà ẹni ń ṣe ìmáàmù ń bẹ̀ àwọn súnmọ́ wa tá a lè máa ṣe sọ láti mẹ́ kò sí tó burú lópin ìgbà táwọn lè máàmù yẹn ọ̀bá tí ṣe ń tọ́ yọ wọn kúrò ní islam àmọ́ káwọn lọ tò lẹ́yìn páàgùn kan àtò lẹ́yìn ẹni tó ipá lágbárí rọ́ ní fẹ̀sìn ṣeré kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ yà máa lọ sí mọ́ṣáláṣí àwọn tí máa ń ṣẹ̀sìn gidi yẹn ni kò sẹ́ni tó fẹ́ ṣàṣedànù tó bá ṣàṣedànù tó o débi tó ń lọ tó ń rò pé ó dé bá nǹkan tó dé bá nǹkan kan kọ́ ọlọ́run má àṣòfò so tó bá ti jẹ́ pé ẹni tí ń ṣe sọ láti láwọn mọ́ṣáláṣí mi náà ó bá ń ṣe ìsìláàmù gidi kò jẹ́ ẹni tí ń ṣe ẹ̀tànjẹ tí ń tanra rẹ̀ dànù àbí tó fẹ́ kwẹ́sìn àwọn èèyàn dà sígbó kò sí nǹkan tó burú mẹ́rin. Hello. Hello, kí ló ń sọ ìmọ̀lẹ̀ tí ń pẹ̀lú? Kí ni bèèrè yìí? Àwọn ìrẹ́ tí ẹ̀dì máa ń kí ni, tí ẹ̀dì máa ń ka àwọn ayé àwọn ẹ̀dì máa ń ka jùlọ. Ṣé ìyẹn bí máa ń fi fẹ́ẹ̀sì wáyà? alhamdulilayi níbi tá à ń ti ka kí o sókè. hello. aleykum sọ́dọ̀ ẹ bá gbọ́ sókè òyìn gbọ́dọ̀ tí ń pè ọ́ kí ló kọ yín. kí ni ìbéèrè yín. ẹjọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ bọ́ọ̀sì pé ẹjọ́ ìjọ́jú wo ìṣẹ̀lẹ̀ àti ìjọ́sìn ìgbéyàwó bá dé ìjọ keje tíyàwó bá dé ìjọ keje tíyàwó bá dé ọ̀yẹ̀ ọ̀yẹ̀ ọ̀yẹ̀ ọ̀yẹ̀ ìbéèrè ìtẹni tó ṣe béèrè láti ọ̀kẹ́ ìbéèrè ìtẹni tó ṣe béèrè láti Ìbàdàn wípé àwọn as-salawatul jahriyya àwọn sọ láti tá a ti máa ń ka kí ó sókè bí àṣùbà bí maghrib bí ìṣá sálẹ̀ máa ka kí ó pẹ̀lú oríṣiríṣi rìwáyà tuntun wá falquran bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó pé iná ló fi ké fatia oríṣi kan náà ló fi ké súra tó ké lẹ́yìn rẹ̀ èyí ṣe pé ó foríṣi kan ké fatia oríṣi mi ké súra tó ti ṣe báyẹn ń ṣeré ni torí a gbọ́dọ̀ kíyè sáàrin yẹn tó bá ti jẹ́ pé ń ṣe ìmáàmù fáwọn èèyàn ni wàá kíyèsí pé rìwáyà tó ń fi ka kí òyìn kò èyí tó ṣàjòjì létí àwọn èèyàn kí wọ́n mọ̀ bàjẹ́ pé wọ́n padà pàwọ́ nìkan ti sórí sọ́láàt wọ́n lọ́ọ̀dà parí rẹ̀ so ó ń ṣẹlẹ̀ gan nílẹ̀ lárúbáwá ká tó wá pé láwùjọ wa tí ò sí máa lọ títì bàbá kan olùmọ̀ńlá ni wọ́n ní kó wá ṣe ìmáàmù fáwọn èèyàn wọ́n fi panlé láwùjọ kan so ibi títí ṣe sọ́láàt lọ màtí ò fi sálámà báyìí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kùn kí ló dé kí ló ń ké yẹn ni wọ́n ní ẹ̀ yìí ni wọ́n ní ẹrùkìrá òní òsèké tí ọwọ́ pọ̀ láwùjọ wa táwa máa ké irú èwo lọ́lọ́ mú wáyé torí ẹ̀ ẹ̀rú sì ń bà wá nígbà tí ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní lo nǹkan tí kò wọ́pọ̀ létí àwọn èèyàn kọ́mọlọ́jẹ́ kárí mi so ẹ̀sìn láǹsì ń ṣe kìí ṣe àṣehàn kábẹ́rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n ní ǹjẹ́ ọjọ́ méje tá a máa fi gba ìyàwó tuntun lálejò ojú wo lẹ̀sìn fi wò ẹ̀sìn náà ni kí máa ṣeré là ẹ̀sìn wa làwa ń ṣe bọ́tú bẹ́ẹ̀ sì béèrè náà dáa bóyá ẹ̀yin lè wo pásá ni kì í sàṣà ẹ̀sìn ni ìyàwó tẹ fẹ́ bákan méjì ni ìyàwó yẹn lè jẹ́ ọmọge ó sì lè jẹ́ adélébọ̀ ọmọge tẹ fẹ́ òun náà lẹni tí ò tí ì lọ́kọ rí kò ì tí ì lọ́kọ rí á ń bọ̀sibọ́sí pẹ́nìkan wàá bá níbàálòpọ̀ tó tọ́ pọ́kọ ní báyàwó lò irú àwọn eléyìí tẹ́ ẹ bá fẹ́ wọn ẹjọ́ méjì lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ kẹ́ ẹ tó padà lọ sọ́dọ̀ ìyàwó mi nínú àwọn ìyàwó yín tẹ́ ẹ máa wá pín ọjọ́ lọ́kọ̀ọ̀kan tó bá jẹ́ pé adélébọ̀ lẹ bá fẹ́ èyí tó ṣe kó ti lọ́kọ rí ìbálòpọ̀ ti wáyé láàrin rẹ̀ àtọkùnrin tó jẹ́ ọkọ fún eléyìí tẹ́ ẹ bá fẹ́ rú rẹ̀ ìjọ́ mẹ́ta péré ńlẹ̀ fún kó tó di pé padà lọ báwọn ìyàwó yòókù máa pínjọ fún wọn lọ́kọ̀ọ̀kan eléyìí ni òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa wáyé o ìyàwó tẹ fẹ́ ó ti ṣe zina rí ó ti bímọ zina gan rí ṣé sábà wọn fẹ́rù rẹ̀ ṣé ijọ́ méje láàfún ni tàbí ọjọ́ mẹ́ta àkọ́lábí òfin ọlọ́run ẹni tó ṣe zina àbótí ẹ̀tara zina dẹni tó ti lọ́ọ́ máa rí wọn kì í pè wọn ládélébọ̀ aláṣemáṣe ìnirú wọn máa jẹ́ àṣemáṣe ò sì sọ ní dadélé bọ̀ lábẹ́ òfin ọlọ́ torí rẹ̀ èyí tó ti ṣe zinari náà ìjọ méje náà lẹ́tùn ṣe lọ́dọ̀ tiẹ̀ náà torí pé òfin ṣẹ̀ríà sọ pé zina kì í sọ ní dẹni tó di adélé bọ̀ ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello. hello. kí ló kọ́ ìwọ̀n ìgbà tó ń tẹ̀ àníbèrè yín kò ní ìtumọ̀ zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one nọ́mbà tí olùjà ẹbí nù fún àwọn tí a ń pè láti wí. tọ́wá ẹ pé yíyá tó kéré bá ní plus two three four nine one five nine eight seven one six four six. hello. wàlékún sàlámù sílámù kí ló kọ́ ìwọlẹ̀ tó ń tọ̀. àbàṣí ni láti ìwọ̀n ìbílẹ̀ ẹ̀fán ilé ẹ̀fẹ́ lómi kẹ́lómi náà pè gbogbo àwọn tí a ti pè tẹ́lẹ̀ ẹgbẹ́ kágbìyànjú kárí pé a fún àwọn èèyàn míì náà láàyè láti pè káwọn náà béèrè béèrè tí wọn tó bá ipò lábẹ́ pọ̀ wáyé látòkèrè plus two three four nine one five nine eight seven one six four six plus two three four nine one five nine eight seven one six four six hello wàlékún sọ́ngbà kí ló kọ́ ìmọ̀ ti pé kí ni ìbéèrè yín. Thank you wọ́n ní dáwọn gbọ́yé mẹ́ẹ̀sì ní wípé ní ìwọ òbí lórí ọmọ ẹni kí òbí sẹ́lẹ̀ lọ́wọ́ kí wọ́n náwó lé lórí kó sì fẹ́yàwó fún wọ́n ní àwọn ọmọ tí ọmọkùnrin tí ó sálé tí ó dúró kí wọ́n fi sẹ́lò lọ́wọ́ kò sì jẹ́ kí wọ́n fẹ́yàwó fún tí ó bí lọ́jọ̀bí ní àbí ọmọ lọ́jọ̀bí hello hello wàlékún sọ́bẹ̀ o kí ni bèèrè yìí ẹgbọ́n sókè ẹgbọ́n sókè ah, Thank you jẹ́ ẹ̀kọ́ tó máa ní fún mẹ́ta ìrọ̀lẹ́ fún ìlú wọn tó máa fi ṣe jẹ́ sínú yàrá náà ló máa wà. Náà báńkì rẹ̀ wá yà jẹ́ gan àbí ní ìdíkù rẹ̀ ní tó ń rò. Ìyẹn wá mú rẹ̀ pèsè ìyẹn wá kó sí inú lọ́dọ̀ tó tó bá ìsinmi àti ìjọba pèsè. Alhamdulilayi, àkọ́kọ́ ìbéèrè tí ẹni tó wà lóko tó ṣe nípa pé Kùránì sọ pé Eh, báyìí báyìí báyìí báyìí lẹ́sẹ̀ fọmọ yín lẹ́sẹ̀ kúránì ló sọ àwọn nǹkan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó ṣe pé ẹ lè rí tààrà nínú alukur'an àwọn nǹkan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó ṣe pé nu sunna ló ti wá àwọn míì bẹ́ẹ̀nu tẹ̀ ń sọ yẹn tí ò sí nu kúránì tí ò sí nu sunna tààrà àgbọ́yé àwọn olùmọ̀ ló bì í torí rẹ̀ báyà bí òye ti ṣe wà lọ́dọ̀ yìí lẹ́ fi sọ báyẹn a kì í sọ pé kúránì sàn kankan àfi ká kà jáde léde lárúbáwá bó ṣe wá a wàá ṣẹ̀ṣẹ̀ wàá sọ pé ní tí ó túmọ̀ sí ni. àkọ́kọ́ ọmọ yín tẹ́yìn fẹ́ gbìyànjú lórí ẹ̀ tẹ́fẹ́ sojúṣe fún ojúṣe òbí lórí ọmọ ọmọ yẹn wà nítòsí yín ó wà lákàtà yín ẹ ṣe fún lóde wọn bẹ́ẹ̀ ṣe lágbára mọ́ ọmọ tí ò gbélé ti ń sáká ẹni nínú àníyàn yín kíkẹ́ tó bá wà nítòsí ni tí ò sá lọ bó ti ṣe sá lọ náà gbogbo ń tọ́jú kó tójú ṣe yín lórí rẹ̀ náà lẹ́fẹ́ ṣe sàmọ́gbà tí òsì ń tòsí kò fún yín láǹfààní àti ṣe tó ẹ̀ṣẹ́ lọ ẹ̀ṣẹ́ lọ àmọ́ ẹ mọ̀ pé ọmọ ti sá ọ sá fórí ara ẹ̀ ni ẹ gbìyànjú láti máa wà ẹ rántí pé ẹ má perí rẹ̀ wọ́n padà perí tiyín náà tó rẹ̀yìn ni bàbá rẹ̀ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù ẹni tí ó ní àwọn ṣe tọ́lẹ̀tì lé eléyìí ń ṣèbéèrè Islam wọn sọ pé kílè rẹ̀ ọmọ àrùn ni nǹkan tó bá mọ̀ pé ó bá fi lè bòórùn tí ò dáa jẹ́ tó yẹ pé yá fẹrẹṣìnà ni ó lè fín sínú tọ́lẹ̀tì rẹ kò sí nǹkan tó burú mẹ eléyìí ń ṣèbéèrè. hello hello kí ló kọ́ mi rẹ̀ nígbà. wàlẹ́ kí sọ́ńdọ̀ ọ̀gá. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé tí obìnrin bá sọ pé àdá àti òru pé bí a òru ò fẹ́ àti pé bí a òru yọ̀ǹda fún ẹni tó ò fẹ́ fẹ́ tí àdìsí dé sáàdì náà tó ní nígbà tí òbẹ̀ kan wá mú ẹ̀kọ́ àlọ́gbẹ̀ pé. ẹ sáà ti ṣèbéèrè sí i. kí ni béèrè yẹn. ó ṣèbéèrè àní ti gbogbo àlọ́ yẹn ọjọ́ ń lọ. kí ni béèrè. ẹgbẹ́ ìbéèrè ni pé ó ti yé ó ti yé ó ti yé ó ti yé ẹgbẹ́ bèrè mi ẹgbẹ́ bèrè mi ẹgbẹ́ bèrè mi so alhamdulilayi n táwọn sọ ni pé ẹ má máa bàsíkò jẹ gbogbo tẹ fẹ́ máa ka àwọn akọlẹ kà fún èèyàn sọ pé ẹ fẹ́ ṣèbéèrè báyìí báyìí báyìí finish so lábẹ́ òfin Ọlọ́run tóbìnrin bá sọ pé mo yọ̀ǹda sọdáàkì fún ọ kò nítumọ̀ ẹ má fi obìnrin lórí bẹ́ẹ̀ ẹ fẹ́ lórí pé ẹ san sọdáàkì lẹ́yìn ìgbà tó ń wá gba sọdáàkì rẹ̀ yẹn nítorí bá fẹ́ yọ̀ǹda fún yín nínú rẹ̀ ó lè yọ̀ǹda rẹ̀ a máa fẹ́yàwó lórí pé kò sí sọdáàkì ń bẹ ṣẹ̀rí ọ̀farama ó ń bẹ nínú sísí àwọn òbí ń gbà mí àwọn òbí tí ó sọ wípé àwa kì í tọ́ wa àbùkátà ká máa gba sọ̀dáàkì lórí ọmọ wa so gbogbo eléyìn àṣàkáṣà ni òfin ṣẹ̀rí àsọ wípé wọ́n san sọ̀dáàkì fún yín sọ̀dáàkì tí wọ́n bá sì san fún yín yẹn ọmọ yín lónìí kì í sẹ̀yìn lẹ́ni a lẹ́tọ̀ọ́ sí nǹkan kan nu sọ̀dáàkì àfin tọ́mọ bá yọ̀ǹda eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khairan. hello wà ní sọ́bẹ̀ ọ̀rẹ́ kí ló kọ́ ìwọlẹ̀ tí ń pè kí ni ìbéèrè yín. Kí ni nǹkan náà? Àwọn afẹ́ omi ṣe tàn ní ìlànà ok àyẹ̀jọ́ ah, máa sì ni. hello. maaleykum <laughs> salaam kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́. kí ni ìbéèrè yín. ìyàwó tí a fẹ́ tó wá délé ọkọ̀ tá a fún nígbàdá tó wá délé tó wá nígbà ọkọ̀ mi ò gbọ́ yọ̀dá kàdá sí rẹ̀ fún ọ. Alhamdulillah. Hello hello wàlé tó sọ́dọ̀ ọ̀rọ̀ kí ló kọ́ yí bọ̀lẹ̀ nígbà kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé ojú wo ni ìsìlámù fi wo àwọn obìnrin tó máa ń bímọ tó tó máa ń lo fọ́tìdì kó tó di gbọ́ bẹ̀rẹ̀ tí àwọn tó pàṣẹ lọ sí padà. padà. alhamdulilayi wọn ní ìyàwó tá a fẹ́ tíyàwó wa délé tán tó ní sọdá kí tó fóun òun yọ̀ǹda rẹ̀ fún ẹ gbọ́dọ̀ gbá nítorí ọba fẹ́ yọ̀ǹda nu rẹ̀ nìkan yọ̀ǹda ẹ̀ ń bẹ́ẹ̀ nu dírámà táwọn obìnrin máa ṣe nígbà tó bá yá yóò béèrè owó nígbà tí wò ó lówó torí kó lè lọ bí oní ìyàwó kanjọ́ kan kó gbọ́ ìtàn fún yàwó kó máa sọ pé gbogbo tó ń lò ń kó fún ọ kó ń kówó òun torí ẹ ẹ má gbàrú rẹ ẹ má gbàgbàkúgbà tó bá fẹ́ yọ̀ǹda òfin ọlọ́run sọ òun lónìí àmọ́ gbogbo ẹ mú fún ọ ẹ má gbà gbogbo ẹ nítorí ọba fẹ́ bùn mí nù rẹ ni kò bùn mí torí pọ́lọ́ sọ pé fa ẹ̀ńtẹ́bìnà lakum an shay'in minhu nafsan tí ẹ̀mí wọn bá gbà pé kí wọ́n bùn yín ní nǹkan kan nínú owó kìí ṣe gbogbo owó eléyìí jẹba wọn á ní ojú wo lẹ̀sìn Islam fi wo ogójì ọjọ́ táwọn obìnrin máa ṣe ń lé lẹ́yìn tí wọ́n bá bímọ kún tó jáde Islam sọ pé kẹ́ lójọ́ mẹ́rin kò sọ pé kẹ́ lo ìjọ́ mẹ́rìnlá kò sọ pé kẹ́ lo ogójì ọjọ́ iye ọjọ́ tó bá wù ọ́ láti lò ń lé tí wọ́n bá jẹ́ni tí máa jáde síta iná ló lè lò àmọ́ pa gbọ́dọ̀ lógójì ọjọ́ irú ẹ̀ náà la lọ mọ́kà ó dìgbà bá sogójì ọjọ́ náà kó tó di pa ajáde lọ mọ́ṣáláṣí àbẹ́ ìgbọ́rọ̀ lọ́dọ̀ ọjọ́ ń pẹ́ lọ wòran so torí ẹ̀ gbogbo ilé àwọn asákásáká tí ò sí náà ẹ̀sìn ọlọ́ ẹlẹ́yìn ìjẹ́ ti ṣe jẹ́ ẹni tó fẹ́ yàwó ta ẹni tó béèrè láti kù ó ní yàwó tó wà nílé ẹ tètè ṣàlàyé fún pé mo ṣe ọ́ mo ti fẹ́ junior rẹ síta bó sì wá yáfẹ́ mi tó tó sáwò táwọn máma ńlá ṣe eléyìí jẹ́ bó ti jẹ́. ẹ lọ́rùn. Àlékún sọ́tún lọ́wọ́ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́? Ẹgbẹ́ o jẹ́ lóyún bó ṣe fún jàmbá fáyé lọ sí ìṣòro fáyé ìwé fẹ́ sí ìwé fẹ́ wájú tó ní ẹ̀yìn níbi àti ọ̀gá ló wà fà tó máa yàn kan wò bẹ́ẹ̀ bá tọ́jú tọ́jú tọ́jú tọ́jú ìgbọ́ ìgbọ́ tó dákú ń dá ìwé náà lágbá ẹ̀ àwọn àwọn ìṣúná bí agogo ló fà bí agogo fà òdòdó ló máa fẹ́ ìgbẹ́ tó lọ sí ìwé tó yẹ. ó ti yé ó ti yé ẹni tí bá ń ti ń ṣe báyẹn ó ti bà ìsìláàmù ara rẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé kò gbọ́ lọ́wọ́n bá gbọ́ àwọn ń yẹ̀ ń wò lọ́gbàgbọ́ anábì sallallahu alaihi wasallam sọ pé tí wọ́n ti ń lọ sọ́dún ń wò tí sì ń gbà wọn gbọ́ lórí tí wọ́n sọ ti ṣe kẹfẹ́rí ṣe ń tọ́lọ́ sọ kalẹ̀ fanabi Muhammad sallallahu alaihi wa sallam láti ṣe kẹfẹ́rí Al-Qur'an ti kó nù ẹ̀sìn Islam torí ẹ̀kọ́ yà wá lẹ́nu pé rú rẹ̀ ṣe sùyàmù ó bírèkì láago márùn-ún sọ̀sẹ́ ma kó òun pé sọ̀rọ̀ ìsìláàmù là kí ló kọ́ ẹ̀mọ́ dípò. Wa alaikum salaam tí láwọn kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè? Oye rẹ̀ lọ. lẹ̀. Wa alaikum salaam. Ẹ̀yin rédíò yín lẹ̀ ẹkùn mi rédíò yín. hello ẹ̀yìn rédò yínlẹ̀ ẹ̀yìn rédò yínlẹ̀ kí ló kọ́ yíwọ̀lẹ̀ tí ó pè ìyá ọwọ́ pàtàkì fún ẹrọ ọlọ́run tí ó ṣe alágbàtẹrù ètò yìí ọlọ́run kí ọba ni sọ́rọ́lẹ̀kọ̀ dáadáa ní ayé àti ní ọ̀rọ̀ àlùkẹ́ ọ̀run ọwọ́ pàtàkì fún àwọn olùmọ́wa sọmọ́tì sheik abdoktor sharafuddin gbẹ́dẹ̀mọ̀rọ̀ yìí hamidullah wàlá àwọn ọ̀zọ́dọ̀lá kò gbogbo nǹkan ní ọlọ́dọ́kùnmọ́lẹ̀ kí agbúrú ọkàn tó bá ní ṣe àlékún ọkọ̀ àti agbára ní ọ̀nà àlùkí àwọn kó jẹ́ kí àpàdé wọn ní iná ọgbà ìjẹ́nà tí ó rí jíjẹ́ mẹ́jọ mọ̀ dágbére fún ayé pé subhanaka allahumma